وبركاته إن الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba kú ọba ẹ̀mí ọba yìí òun òun kan yìí náà ló sì fi hàn ọmọ anábìyà ádámà. salamu alaykum wa rahmatulahi wa barakatu. inna alhamdulilahi lade khalakol mawta wala hayata. ليبلوكن أيكن أحسن عملا وهو العزيز الغفور adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba kú ọba ẹ̀mí ọba yìí òun náà lọ dẹ́kú ló sì dẹ́sẹ̀ mí òun kẹyìn náà ló fi hàn ọmọ anábì ádámà pé àti ikú àti ìṣẹ̀mí tí mo dẹ́ èmi ọlọ́run mo fi ṣàgbà àdáwò fún yín ni àdáwò náà tí mo fi ṣe kálíbà mẹ́rin tí ó ṣe dáadáa nínú yín pẹ̀lú ìwọ́sáyé rẹ̀ kásìmẹ́rin tí ó ṣe kejì ń ọlọ́run wá lé mi ọlọ́run ọba aláforíjì ni mí lórí gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá dá èmi ọlọ́run mo ṣetán láti foríjì yín àwa afọlọ́ ọlọ́run àfi bí ọlọ́run àmọ́ sí ẹ̀ṣẹ̀ àṣìṣe wa ọlọ́run mọ́sá àforíjì ẹnì kọ̀ọ̀kan wa ọlá títóbi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tọ́. èyàn ọmọ ìyá mi lórílẹ̀‐èdè yìí ẹ̀yin onílàákàyè èèyàn ẹ mà jẹ́ àkíyè sọ̀rọ̀ ara wa ẹ mà jẹ́ àkíyè sọ̀rọ̀ ara wa ẹ mà jẹ́ àròríwò sọ̀rọ̀ ara wa expiry date wá lọ́mọ nígbà tó dá fọ́lọ́hún kó wá ló lásìkò àtìgbà tó fún ọba ọba tó ní tọ́lẹ̀mí rẹ̀ lọ́dọ̀. Egbe pé bàbá rògùn lọ́dọ̀ òyìnbó bàbá ra wàrà páálí rẹ̀ wọ́n ti kọ́ sí i pé àsìkò tó náà ó ti wà ńbẹ̀ gbogbo nǹkan yányá òun náà ló ti ní expiry date bẹ́ẹ̀ náà ni ẹ̀mí ọmọ ànábì ádámà ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa náà ló ní expiry date níjọ́ mi kalẹ̀ ó ti wà nù àkọọ́lẹ̀ سبحان من قد وجب الفنايا بكل شيء ولا البقايا يا سلام سبحان من قد وجب الفنايا سبحان ما قد وجب الفنايا سبحان ما قد وجب الفنايا يا سلام يا سلام كل شيء ولو البقايا الله الله كل شيء ولو البقايا mímọ́ ọlọ́run ọba mi mímọ́ ọlọ́run kábíyèsí rẹ gbígbàgbà rẹ ọlọ́run títọ́ fún rẹ ọlọ́run kíkọ́ àrùwọ̀ ọlọ́run sọ̀bàánàmà kọ́dún àjábá lọ́fàànáyà. sọ̀bàánàmà kọ́dún àjábá lọ́fàànáyà. ọba tó ṣe kún dandan lórí gbogbo tí ń jẹ́ ẹ̀dá rẹ̀ tó dá kábíyèsí ìwọ ọlọ́run ọba náà ìwọ ló ṣe náà ní dandan lórí tẹ́líkà ìwọ ló ṣekún dandan lórí olówó lórí àfa lórí ọmọ kéwú lórí ìjọba Allahu Akbar ìwọ náà ló sekú dandan lórí ikú wa yẹsẹlẹ. kọ́díwọ̀ jábàlì fànáyà. mímọ́ ọlọ́run ọba mi ọba tó sekú dandan lórí gbogbo ẹ̀dá rẹ̀ tó dá kábíyèsí rẹ̀ ọlọ́run. sọ̀bẹ̀ àná. yẹsẹlẹ mú gbọ́. kọ́díwọ̀ jábàlì fànáyà. yẹsẹlẹm yẹsẹlẹm yẹsẹlẹm yẹsẹlẹm. bikulli shay'in wala ulbaqaya. bikulli shay'in wala ulbaqaya. bikulli shay'in. ọlọ́run ọba tó sekún dandan lórí gbogbo tí ń jọ ọmọ anábì ádámà kábíyèsí ìwọ ọlọ́run ọba náà kò wá sí àníyàn ọba tó sekún dandan yìí onìkan náà ní ọwọ́ àṣekù onìkan gbọ́ ọlọ́run gbogbo tí ń jẹ́ gbogbo àgbáyé tán onìkan ọwọ́ lórí àga ọlá rẹ̀ ìgbésí ayé kó wá ọmọ dàbí àbẹ́là mọ̀nì ìgbésí ayé kó wá wá dàbí kándù sanasi tá a sáná sí njọ́ àti dá a wá sílé ni wa ti ń jò ẹni títí ẹ bá jó délẹ̀ náà lẹ́mí rẹ̀ mí kanlẹ̀ ẹni títí ẹ bá jó tán òun náà ní ìjọ náà náà ní ọ̀bọ olówó ọ̀wá bẹ̀rù mọ́ ọba àlú ọ̀bẹ̀rù mọ́ ìjòyè náà bẹ̀rù ikú mọ́ oníkálukú wa ló èdè yìí ìwà wèrè ìwà gẹ̀nẹ́gi ìwà amukun mẹ́kọ ìwà ìwà òpònú ìwà ìta àgùdọ̀ bọ́mọlúàbí èèyàn ń bẹ̀ òun lọ́wọ́ gbogbo pálapàla tá à ń ṣe ó yẹ ká bólówó bá rántí ikú ni gbogbo pálapàla tó lówó ń ṣe lénìí ó yẹ kí wọn tọwọ ẹ bọlẹ gbogbo ohun tá ń gbọ́ lénìí tá ń fetí wá láyé ayé làwọn orin òun ni wọn bẹ láyé àwọn orin tí ń jáde láyé àwọn orin tá èèyàn ń bẹ tá ẹni ń bẹ ńgbà bá ń ó dòdò ó ó dòdò ó sami ògbópònú làyìlà ìlàláhu muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. àyà gọ́fìláhùn wàlímáwòtú bilkuri bìyẹ tìrọ̀. yasalaamu yasalaamu yasalaamu. àmà kàmàrà àwọn. àwọn apakuruma àwọn apakuruma kò jó dáadáa àwọn náà làwọn orin tá à ń gbọ́ láyé òde òní. àmà kàmàrà àwọn àlímà sákìrà bọ́lájí pakuruma kò jó dáadáa. tọ́ba sì dàlkìyàmà ọlọ́run náà wà á yí orin náà padà ọlọ́run ní ẹ̀yin màláyíkà ó yẹ ẹ kọrin fún ńgbà tí ń bẹ láyé ebó náà kọrin ó yẹ wá kọrin fóun náà lónìí àlímà ti ń jó pakuruma ti ń jó dáadáa bọ́lájí tí ń jó pakuruma tí ń jó dáadáa ọlọ́run máa wá pe àwọn aná lọ́kọ̀ọ̀kan ọlọ́run máa pe jáànámà pakuruma pakuruma kójó dada làṣà pakuruma. pakuruma kójó dada. jahannama pakuruma. pakuruma kójó dada. sakọri pakuruma. pakuruma kójó dáadáa. àwọn nǹkan wọ̀nyí ó yẹ kí ẹ̀dá ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àfàwọn àyàgò filẹ̀ mò ń bọ̀. àyàgò filẹ̀ wàlímà òtúbìl kùlbìyà ti rọ̀ òun. yasalam yasalam. àmà kàmàrẹ̀ àwọn fímarì bí kàyà múrọ̀ òun. yà má lè kàyà òmìnir. àmà kàmàrẹ̀ àwọn fímarì bí kàyà múrọ̀ òun. àjà dáa kà. أجادك لم تعمل بما كنت تكره الله أجادت بك الأيام والنفس ترى كأنك من خاتب المنون مبارك mi ò gbọ́ àyà gàfìlà. àyà gàfìlà. àfààní mo pè wọ́n òkùnú ìwà fúnnú fọ́ra. àyà gàfìlà. àfààní mo pè yàn amukun mẹ́kọ̀ọ́ ẹ̀dá. àyà gàfìlà. àfààní mo pè yàn nínú márùn èèyàn. àyà gàfìlà. àfààní mo pè wọ́n tó wáyé tó gbàgbé pọ̀ wáyé. àyà gọ́fìlà. wọ́tọ̀ wà nílé ayé ọ̀wà nílé ayé ọ̀hún bí aláìsí ń bẹ̀. àyà gọ́fìlà. ẹ̀yin tẹ wáyé tẹ gbàgbé ara yín sáyà àyà gọ́fìlà. àyà gọ́fìlà. yasalem yasalem. wàlímọ́tò bìlkúrì bìyàtìrọ̀. wàlímọ́tò bìlkúrì bìyàtìrọ̀ kù wàlímọ́tò ikú ikú ikú àyà gọ́fìlà mọ́ ń bọ̀ máàrin máàrin má ikú ní jẹ́ bẹ́ẹ̀. wàlmáwó. máa lọ má lè lọ má ikú ní jẹ́ bẹ́ẹ̀. wàlmáwó. máa jẹ má lè jẹ má ikú ní jẹ́ bẹ́ẹ̀. wàlmáwó tó. máa kọrin má lè kọ má ikú ní jẹ́ wàlmáwó tó. máa mu má lè mu má ikú ní jẹ́ wàlmáwó tó bí lọ kúrú bí yàtọ̀ rẹ̀ wàlmáwó tó bí lọ kúrú bí yàtọ̀ rẹ̀ abáni àyájà àfilẹ ó ní mo pè yín òpònú èèyàn wàlmọ́ọ̀tò bẹ̀lẹ̀ kórìbẹ̀ yàtọ̀rọ̀ àhù ikú súnmọ́ báyìí ikú ikú ikú ikú rọ̀gbà yìí yín ká báyìí yẹsẹ̀lẹ́mù. àyà gáfìlà wàlì máòtù bíl. gbogbo ẹ̀yin òpònú gbogbo àwọn òpònú tẹ̀ ń bẹ lórílẹ̀ nàìjíríà ẹ̀yin anínúmẹ́rò àwọn oníkọkúkọ àwọn onísọkúsọ àwọn anínúmẹ́rò ẹ̀dá gbogbo ọmọ ànábì ádámà tó ṣe yí pé ọkà ọkà wọlé ayé bí bẹ̀ náà ni ikú súnmọ́ báyìí ikú súnmọ́ pé ní ń pa fún ni a rí pé last year ikú Barrister la gbọ́ gbogbo olómìtìtì gbogbo orílẹ̀-èdè yìí lómìtìtì nígbà náà kò sẹ́ni tí ò máa ń Barrister nígbà náà bí Barrister ṣe bọ́sà kìyàmà owó lọ fẹ́ sọ ni ipò lọ fẹ́ sọ ni agbára lọ fẹ́ sọ ni àṣẹ lọ fẹ́ sọ ni lọ́lọ́run ò gbé sọ́dọ̀ bàbá yìí nígbà tí ń bẹ láyé gbogbo èèyàn ń bẹ lọ́dọ̀ rẹ̀ barista kú lónìí ayé ń jáyé Allahu Akbar. àyà gọ́fìlà wà ní barista kú lónìí ayé ń jáyé ọlọ́run wá wòye pẹ̀tọ̀ ńgbà tó wá tún wá rí báyìí ńgbà bá sin bá dá sí ara mi wò lára àwọn olórin lọ́dún tó kọjá ẹ ọwọ́ sùkẹ̀yìn àfáà náà lọ́dún yìí bàbá wo oníwàásí àgbáyé rahimahullah ọlọ́mọṣẹ́ àbá ké bàbá bàbá náà bọ́ àlùkìyàmà ẹ̀ ń wàásí àgbáyé bọ́ àlùkìyàmà ayé náà mà tún jáyé mà ni. يا سلام يا غافلا يا غافلا يا غافلا يا غافلا àfáàní mo pè yín òpònú ẹ̀yin amukumẹ́kọ ẹ̀dá ya gàfìlà. ya gàfìlà. mo pè yín nínú márùn ya gàfìlà. mo pè wọ́n tó rí ṣe ìwọ tó lò ó lọ tó tún mọ́ lọ́hùn. ya gàfìlà. tí wọ́n ń pèrún lẹ́gbẹ̀ẹ́ rẹ tó ń sọ̀rọ̀ asínà àyà gàfìlà. ìwọ tí wọ́n ń kírun lẹ́gbẹ̀ẹ́ ti yẹ tó ń sọ̀rọ̀ man àyà gàfìlà. ìwọ tí wọ́n ń pèrún lẹ́gbẹ̀ẹ́ rẹ tó ń sọ̀rọ̀ bákà. àyà gàfìlà. ìwọ tí wọ́n ń pè ọlọ́run ọba lẹ́gbẹ̀ẹ́ rẹ tó ń sọ̀rọ̀ liverpool. Allahu akbar. àyà gàfìlà wákàtí márùn ojoojúmọ́ ìwọ tó gbàgbé ara rẹ sẹ́yìn tó kí tó o ti gbàgbé pé o ní expiry date pé ọjọ́ kan ń bọ̀ tí wọ́n ti àkùkọ kọ lẹ́yìn ọmọkùnrin àtọmọbìnrin rẹ Allahu akbar mọ́ ń gbọ́. àyà gọ́fìlà wàlẹ̀ máa tún bí lù. ìwọ tó o rí ṣe ìwọ tó o rí jájẹ tí o tí o sówó lápò rẹ tí o sì nǹkan kan tó ẹgbẹ́ tá a bá lù ọ́ mọ́lẹ̀ òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ ní ọ́ àti ẹ̀gbọ́n tó lówó tí ọjọ́ sì bọ́ lọ́hùn olówó lọ́bẹ̀rù kújù láyé torí tálíkà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bàbá kò sọ̀rọ̀ fún tálíkà pé ah, ẹbí ẹja ẹ sọ́ra ṣe o torí ikú yìí nẹ̀ òun eh, tó ń ti kú kó pa ń kó tó di pé kú òde ìwọ tó tún wá lówó lọ́hùn tó tún wá níbẹ̀rù ọlọ́hùn yẹ sẹ́lá mọ́ ń gbọ́. àyà gọ́fìlà wàlímà tùbìlkúrìbì yẹ ti rọ̀ ú. olórin tí máa ń sọ̀rọ̀ rẹ̀ inú àwọn gbajúgbajà onífújì nàìjíríà ni ó rí ṣe oníláàrí ọ̀làmìlàkà olóòlọ̀ ọkọ̀ nú àwọn orin rẹ̀ kan tó kọ jáde ó ní ikú tí ọ pa láyìndé kọ́kọ́kọ́ pa mọ́dà mi torí pé wọ́n ló pa bàbá mi. bó keji kejì bolo o ya o aripolo bẹ̀rù kú akpa láyé Allahu Akbar mọ̀ ń gbọ́. àyà gọ́fìnà olówó ló bẹ̀rù kú láyé. wàlẹ̀ máa ó tún bí bí yẹ ti rọ òun. olórin wa ni taniku wa ń pa kuru ma yẹn tán ọwọ́ níta lọ́pọ̀lọ́ àṣàrà ẹ̀ ń wa ń dẹ́rù bá taniku wa mọ́ tí olóògùn kankan tó jẹ́ tó bá ti ya lolo ó tún wá kọ́ débẹ̀ ń ó ní I don't care ó gbọ́ òyìnbó jò lóyìnbó lọ o ó gbọ́ Yorùbá gbọ́ Ìgbò gbà Haúsá kò sédé ti kú ó gbọ́ ikú gbọ́ ti Jámánì ó gbọ́ ti Rọ́ṣíà gbọ́ Faransé. Allahu akbar gbọ́dọ̀. àyà gọ́fìlà kúrì bí yẹtùrọ̀ ìwà amukun mẹ́kọ̀ọ́ ẹ̀dá tó ní tó ní làákà ìkankan ẹ̀yìn ẹ̀yìn òpònú èèyàn ẹ̀yìn ìwọ́ tó òrówó sáyé tó ṣe yípe ìkọkúkọ lọ ń kọ káàkiri ayé ayé ayé àgàfìlà. ẹ̀yin tí ilé ayé ti jẹ́ pé ẹ wálé ayé ẹ mọ purpose tẹ̀ fi wáyé yẹsẹ̀lá mọ̀ ń gbọ́. ayé àgàfìlà wàlẹ̀ máa tùbí kúrì bí yẹtùrọ̀ ú. olórin wa kọrin ibà ìpè kú tí ọ pàrọ̀ àyìndé kọ́kọ́kọ́ pa mọ́ọ́dà mi torí pé wọ́n ló pa bàbá mi bó dijọ́ kejì bó lo yáò yáò. ọkọ̀ débẹ̀ ń tán àní tí wọ́n ń dọ̀tí ikú pé tanikú ń pa kuru mọ́ ta lọ́pọ̀lọ́ àṣàrà ìlú wa ń dẹ́rù bá tanikú wa ń halẹ̀ mọ́ o ńgbà tí o lóògùn kankan tó jẹ́ tó bá ti yá lólóyà oyin kú tán débẹ̀ ń ó tún wá ní kò sẹ́dẹ̀ ti kú ó gbọ́ o ikú gbọ́ ti Jámánì ó gbọ́ ọ ti Rọ́ṣíà gbọ́ Faransé kò tiẹ̀ ní kúkú bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ kò tó wọlé tẹni tó máa mú lọ o ẹ ò rí i pé ọ̀dájú ní kú o. ọwọ́ akọrin débẹ̀ ń ìtún wá ń ṣe wá sí ìtún wá yin ikú ó ní tó bá wá ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ ta báfà yé rẹ̀ kìràkìtà mo fẹ́ dogun dọ́gbọ̀n ló bá tó o. ìwọ́n ń kọrin lọ báyìí nígbà náà àmọ́ nígbà náà tó ń kọrin orin lòun rò pé orin lásán ló pé òun kọ ní tòun tiẹ̀. Allahu akbar mo ń gbọ́. àyà gàfilẹ̀. àyà gàfilẹ̀. walmautu bilkurbi yatarahu. walmautu bilkurbi yatarahu. àmà kàmàrà fi mari bika yamurọ. ó lè dé ilá wa tí ò sí bẹ̀rù ọlọ́run orílẹ̀-èdè yìí la wà ẹbí orílẹ̀-èdè yìí náà la wà lọ́jọ́ òní àwọn mò ń sọ èmi máa tẹnu ma ní gbogbo ìgbà kí ni sí ọlọ́pàá lórí títì lórílẹ̀-èdè Nàìjíríà yìí tambala kọlọ́pàá kò lójú ọ̀dà ní nàìjíríà yìí àá àníkólé ọmọ pọ̀ ńlọlọ́pàá fi wà lójú ọ̀nà àwọn ọlọ́pàá náà ni wọ́n tún máa wá dáwọn èèyàn lọ́nà ni wọ́n máa wá gba twenty twenty naira fifty fifty naira lọ́wọ́ wọn àwọn ọmọ ọlọ́kadà tó ṣe yí pé àwọn ni wọ́n àwọn náà ń ṣúrọ́gù bí ó ṣe bí ó ṣe bí ó ṣe dùn bí ó ṣe dán fún wọn nílé ayé ni wọn àtúgbọ̀kadà lọ́wọ́ wọn èyí tí ó fún wọn lówó wọn á sì lọ́wọ́ rẹ̀ níbi ó dé dúró tọ́mọ́wá láwọn kọ́lọ́pàá kúrò lórí ọ̀dà lórílẹ̀‐èdè nàìjíríà yìí tọ́mọ́wá láwọn kan jẹ́ káwọn padà sójú ọ̀nà ẹ kí ni sí lójú ìbá ni bá wa sólè ní bọ́lẹ̀ bá sì ń jà ń bì kan nàìjíríà ìpín ń jà ń ń wo táwọn sì dúró ibi tó lè bá wa ọlọ́pàá ò ní láéláé ò ní láéláé eléyìí ń wá fi dájú pé àmọ́jọ́ tí o le ti jà mọ́ nàìjíríà ńjọ́ ọlọ́pàá ti kú ò lójú ọ̀dà lólèdè nàìjíríà náà láti gbúrò olè mọ́ nàìjíríà náà láti gbúrò olè mọ́ nàìjíríà mọ́ ń gbọ́rọ̀ rẹ̀. àyà gáfìlà wàlè máa tù bí olórí tí mo wá sọ̀rọ̀ rẹ̀ yóò wá kọrin rẹ̀ báwọn ẹja bẹ̀rù ọlọ́run ẹja bẹ̀rù ọlọ́run ló wáyé bọ́ ọ bá débẹ̀ ọkùnrin kan jò ó nì torí gba ọkùnrin ni ọlọ́run pa ṣubúọ́lá ṣubúọ́lá kú ọdún kìíní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ń lo okùn ọdún mẹ́wàá ó lé sẹ́yìn Allahu Akbar. àyà àgẹ́ àfilẹ̀n yẹsẹ̀lẹ̀ mú bọ̀ nígbà tí ọdún mẹ́wàá yìí tó lé sẹ́yìn tí ṣubúọ́lá ti bọ́ kìyàmà barista nígbà náà òun ti gbàgbé pé òun kọrin kalẹ̀ láyé ń tiẹ̀ nígbà náà òun ti gbàgbé pé òun sọ gbólóhùn kan kalẹ̀ tọ́lọ̀ ń tiẹ̀ ń lójú ó ti gbàgbé ń tiẹ̀ ó ti dákẹ́ ọkùnrin tán bó wáyá ọlọ́run wọ́n àwọn ẹrú mi láyè àwọn ẹrú mi láyè tó pé ikú tí pààyà àmọ́ tí ìsíwèé fún fáìlì rẹ̀ láti ìgbà náà yẹsẹ̀lám yẹsẹ̀lám yẹsẹ̀lám. àyà gàfìlà àyà gàfìlà wàlímà òtù bìlkùlù yẹtìrọ̀ yẹsẹ̀lám yẹsẹ̀lám. àmàkàmàrẹ̀ àwọn bímárì bìkà yàmúrọ̀ òun. yàmálìkà yà òmìnir yàmálìkà yà òmìnir. àmàkàmàrẹ̀ àwọn bímárì bìkà yàmúrọ̀ òun. ìkànnì bẹ́ẹ̀ nú àwọn ẹrú mi láyé àmọ́ ti gbàgbé fáìlì rẹ̀ àmọ́ ìwọ jìbìrìlù wa lu ayé bá ọba dáyé má wulẹ̀ pa á ẹja ṣe testing of faith fún ni ẹ máa rẹ̀ díẹ̀ ni ẹja fi dán o wọ́n bá máa rẹ̀ díẹ̀ wọ́n bá fi sára barista ń gbẹ̀ náà gba wọn fà rẹ̀ díẹ̀ sí babalára gbòòyà lára yín.